àwọn oníbèrè kan ní àìkankan ṣẹlẹ̀ ní àdúgbò àwọn ọmọ ẹ̀kẹ́ wọ́n tàn ìmọ́lẹ̀ sí wọ́n ní ó ti òkú kan sílé láti bí ogún ọdún náà ti sin òkú yìí bóyá dìvẹ́lọ́pà ló dé ní àbí ọ̀nà ló fẹ́ jẹ ọ̀nà bọ́dọ́ máa tú òkú yìí bọ́ ṣe síngbà náà náà ni wọ́n ṣe bá ẹ̀ṣẹ́ ti mọ ìlú tàwa yìí wàlíì ni wòlíì ni kí Ah, eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọrú ìbéèrè báyìí náà ni wọ́n ti máa ń béèrè látọjọ́ tí ó ti pẹ́ ìṣẹ̀lẹ̀ tí èdè ṣe tuntun ni eh, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní tarí pé wọ́n sin òkú kan bàtán wá sin òkú yẹn òkú yẹn ò jẹ́ra aṣọ tí wọ́n fi wé e náà ò jẹ́ra for long period kí ni ó kí la gbọ́yé lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀kan nínú méjì náà ni ọlọ́run ẹ̀ ń bá mu ẹ̀ náà kọ́ ni àbí wọ́n lè yẹn bá mọ́ ẹ̀ fún ìyà wọ́n sì lè yẹn bá mọ́ ẹ̀ fún ìkẹ́ àìjẹ́ra rẹ̀ lè jẹ́ ti ìyà àìjẹ́ra rẹ̀ sì lè jẹ́ ti ìkẹ́ yẹn láfi wo bó ló ṣe ṣe ayé sẹ́ni tí ìgbàgbọ́ rẹ̀ dáa ní ẹni tàbí ọkàn rẹ̀ dáa ní ẹni tó ń tẹ̀ láàrin náà bí bó ṣe tó àti bó ṣe yẹ ní ẹni tó pa òfin ọlọ́run mọ́ ni àbẹ́ni tó ń fọgbọ́ ọlọ́run yà tó ń mórogún pẹ̀lú ọlọ́run tí ó bìkítà ń tọ́lọ́run ọba fún ni tó bá wù tó tẹ̀fẹ̀ẹ́nú ẹ̀ lọ́rùn ní ògbélé ayé ẹ̀ sí tó bá yí pé bẹ́ẹ̀ lùkú yẹn bá rí ọlọ́run ẹ̀ ń bá mú ẹ̀ fún yà ni bọ̀ tó bá yí pé ní tí wọ́n ṣe allah wákàtí mara ń rí bí gbogbo ẹ̀ lọ nọ́mà ìwọ̀n bá ń típẹ́ kánú jọsìn ọlọ́run kó máa mú wá bó sì lè ṣe lè jìnnà sí ẹ̀sẹ̀ mọ́ ọlọ́run kó try irú ẹni yẹn á rí kàrámọ̀ fún á rí kíni o kàrámọ̀ fún ó ṣẹlẹ̀ sọ́nà sàádé ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọn jábìrì bin abdullah ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ mọ́ ń gbọ́ sàádé ni abẹ́ẹ̀ mọ́ gbọ́ jábìrì jábìrì jábìrì ọmọ abdullah Abdullahi bàbá rẹ̀ rí lẹ́yìn oṣù kẹfà tó kú làgbàrá yí àsàrí rẹ̀ mọ́sí sí gẹ́lẹ́ lọ́jọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ló wà ní ẹ̀rí bẹ́ẹ̀ náà ló wà ní so tó ń sọ fún wa wípé a máa jẹ́ kàrámà fáwọn tí wọ́n bá jẹ́ ní rẹ̀ bọ́lákan bẹ́ẹ̀ mọ́ pàdúgbé ó kọ́ wọn ni ọmọ ẹdẹ ní ẹdẹ náà wọ́n sí wọ́n sí ìṣẹ̀lẹ̀ tí ń sọ ìtì lé nǹkan bí ọdún mẹ́wàá tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ ìyàwó wọn ti kú ti pẹ́ ibi tí wọ́n sí ìyàwó sí ni wọ́n wá sí ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n sí àwọn náà sílé sílé so àwọn tí wọ́n ṣe títí ìbẹ́ ṣe sọ yìí náà ni wọ́n wá fi katapila fásàrí hàn méjèèjì bọ́ ṣe sin bàbá yẹn gẹ́lẹ́ ìyá jẹra ń tiẹ̀ oṣù mọ́ bàbá wà nọ́mà nígbà padà wá bá ìtàn bàbá dáadáa ní lápadà discover pé ẹran ni bàbá ń tà níwò bọ́tọ́ ọmọ ẹdẹ ni wọ́n nínú tí wọ́n fi ròyìn wọn jù láyé pé bàbá gbọ́ alárásán báyìí bàbó ju ọ̀bẹ ẹran lẹ́yìn regardless pé customer wà wájú wọn àbí wọ́n gbẹ ẹran lọ straight mọ́sálásí yá ni níbi tí wọ́n ka ọlọ́run kó dé nínú ìjọsìn àtúnfà àwọn dáadáa míì tí wọ́n tó lè máa ṣe so gbogbo tó bá jọba ní àárín rìn kàráàmà àpọ́nlé ìwọ́n ọ̀dọ́ ìgbé kùrùkùtù ìrọ̀gbọ̀ ìgò sẹ́sẹ̀ tó ìdátán àwọn ni ọ̀jẹ̀rà fún yà ni ọ̀jẹ̀rà fún kí n gbogbo ọ̀jẹ̀rà fún yà ni orúkọ sí ìbò ni ọlọ́ngọba láàrin láti ẹ̀mbámu rẹ fún ìyà ìyẹ̀gbẹ́ ọ̀kan gba mí sí ni ó lè má jẹ́ ọ̀rọ̀ kàráàmà ó sì lè má jẹ́ ìyà kó jẹ́ nature ilẹ̀ tí wọ́n sin wọ́n sí ní ò jẹ́ kí wọ́n jẹra bọ̀rọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn àyè mi ẹ̀rì ṣùgbọ́n rí kíníkejì tó bá wù ọjẹ́ náà ní méjèèjì ní bàbá sí ẹ̀wà rí wọn lẹ́ni rí pé ń bá wo láì fún wa rí pé wọ́n sin lọ́nà ní wọ́n wá di wòlíì ó jẹ́ wòlíì fúnra ẹni wòlíì rẹ̀ ọ̀kan ọ̀ ah, àgbọ́rọ̀ mi so àárín níbi ọ̀pálámbá níbi ìgò níbi ẹ̀gbọ́n níbi oríṣiríṣi tí ọ̀dà èmi wá wọ bàtà tí ilé ìwọ ọwọ kankan so ọfẹ́ fíìlì tèmi ni èmi fẹ́ fíìlì tiẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ bá ń yára lẹ́sẹ̀ ìwọ lọ́mọ nínú ìsí ọ̀ ìtẹ́mi náà wọ̀ yóò jẹ́ àǹfààní tara mi wòlíì tara mi èmi mú làǹfààní ẹ̀ pẹ̀lú àwọn àtòrí pé èèyàn jẹ́ wòlíì ṣe àbá tó bẹ̀rẹ̀ sí ní ṣeré burúkú látàrí àmọ́ burú yẹpẹ sàárè rẹ̀ orí èèyàn mi ó lè ṣẹlẹ̀ nírú àtàndá yìí àbí nílẹ̀ ń gbé tẹ́lẹ̀ kó wà látòkò pé ẹ lọ́bá ń bú yẹpẹ rẹ̀ wá àbá tó bẹ̀rẹ̀ àdánwò míì ṣògbórú nǹkan bá nìyẹn sún fi lọ́lọ́run fi ẹ̀sà àdánwò wọ́n gbọ́ pé bàbá wọn kan rú ẹ̀ṣẹ̀lẹ̀ sí pé wọ́n ẹ̀jẹ̀ ra bí kí ni àrí bàbá kan tòsí ní jẹ́sà bẹ̀ẹ́dọ́ mẹ́rin mo bá dákọ̀ gbogbo aná lámọ̀ wọn lọ́mọ ni yá fi wọn lè ṣàforíjì fún wọn wájú tánú jókòó ọlọ́run jọ dá ẹ̀yìn náà ọlọ́mọ jẹ́ ọba jẹ́ nígbà ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ ní èmi àfikàn náà àfọ àwọn adé rẹ̀ báyìí kálí fojú gan ni sàárè wọn ni títí lọ bí ọdún kan tí sàárè rí wọ́n ti gbé wọn nu sàárè bẹ́ẹ̀ náà ni wọ́n wà Lagos náà so torí ẹ ọlọ́wọ́ àtàwọn tí ó gbọ́gbọ́ mọ́ra wọn